tí ọlọ́run fún wa ṣe lónìí àti groove òun láti rí pé ọdún ọdún yìí the president of the governor of Osun state ó há glamour gan and our contents lọ́dún lọ́dún yìí ó ṣòwò pé ọdún Ọ̀ṣun yìí ó wà unique. and uh, for the first time in history gómìnà tó máa wá sí ọdún ọ̀ṣun ó ti mú ìyàwó ẹ̀ wá látijọ́ tí àwọn gómìnà ti wá sí ọdún ọ̀ṣun gómìnà oyinlọlá ó gbìyànjú gan o gómìnà arẹgbẹ ó gbìyànjú gan o oyètọ́lá náà gbìyànjú gan o ṣùgbọ́n ọwọ́ tí eh, Adeleke fẹ́ gbé yìí ló dàgbò fẹ́ yàtọ̀ mo rí a lot of improvement mo ti kọ́ sínú speech mi o lè ká o ṣùgbọ́n àmọ̀ pé ìjọba máa bá mẹ́yìn ẹ o àdìbẹ́lẹ̀ àlẹ́jọ Ọ̀ṣun state wípé wọ́n ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Ọ̀ṣun wọ́n bàbá wa rí tó ń ṣe lọ́dún yìí ó fi hàn wípé a cultural enthusiasm òun ni gómìnà tí wọ́n yàn ní Ọ̀ṣun lásìkò yìí àtàwọn láti rí tó kì í ṣe gómìnà tí ó wọ Maya? máyà lálẹ́ àná tá a wà pẹ̀lú ẹ̀ lọ́fíìsì à ń bá discuss private issue àwọn ẹ̀ náà lè discuss inú ọ́fíìsì yẹn nínú àwọn ẹ̀wọ́n sọ pé àwọn yìí ti sọ fún ní ààrẹ ìgbà wà bẹ́ẹ̀ bá ṣe wà lẹ́ni o à ń ṣe pre-meeting ọ̀ṣun ni o bí ọ̀ṣun ṣe máa da lọ́la àwọn ọdẹ rí yẹn náà ó ṣe máa da òun náà ni wọ́n sọ àdúrà jáde mo ní à wọ́n ti humble governor ó máa da kẹ́yàn máa máa súnmọ́ yàn ìpẹ́sọ̀ kan fún wa tẹ́lẹ̀ ní pé ìjó nìkan ló ń jó ṣùgbọ́n wá ní pé ẹni bẹ́ ẹyàn lọ́sùn yìí ọ̀rọ̀ ẹ̀kọ́ ijó ó kọjá ijó àwọn nǹkan tó ti ṣe ní Ọ̀ṣun ó máa wúlò fún wa dáadáa ọlọ́run bá bá dẹ́gẹ̀ sí ọlọ́run lè máa fún ní ọgbọ́n àti òye sí lórí ìjọba ẹ̀. ó wá pẹ̀lú for the first time in history gbogbo ẹ̀yìn wáyé pátá pẹ̀lú gbogbo cabinet gbogbo commissioner wà bẹ́ẹ̀ spika wà bẹ́ẹ̀ state house of assembly wà bẹ́ẹ̀ gbogbo gómìnà bá lè máa ṣe yẹn a ti rìn jìnnà lórí ọ̀rọ̀ cultural promotion àti identity wa so mo wá fi àsìkò yìí àti christian náà àti muslim ẹ̀ máa máa sùn nìkan èmi ọ̀ṣọ́ ló ṣe dúró ìwọ́n tẹ́yàn bá ṣe èdè máa sọ tẹ́yàn bá ṣe tó bá kù díẹ̀ káàtó mo ṣe máa sọ nígbà yìí nìyẹn mi ò ní ti gbọ́ ọ̀rọ̀ lórí pé tẹ́yàn bá ṣe tó bá ṣe lọ sí òdà ọ̀tọ̀wọ́ tó gbẹ̀yìn mo wípé àwọn tó yí lọ́kọ̀ padà wọ́n máa yí lọ́kọ̀ padà ó lè wúlò fúnlẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ bákan náà mo kí kábíyèsí wa àtàwọn inú ọdún ọdún ìyàwó sí last year ìjọba last year ìdá tẹ́ńsọ̀n ni tẹ́ńsọ̀n ni last year yẹ but the kábíyèsí àtàwọn was so free pẹ̀lú ìdùnnú ti dùnnú ló fi sọ̀rọ̀. ó lè kí gbogbo Òṣogbo pé nǹkan tọ́lọ́run gbé fún wọn wọn kàn lé wọn jẹ́ kí àwọn kan fi ẹ̀sìn yẹpẹrẹ mọ́ lọ́wọ́ ó lè fẹ́ sọ fún àwọn ọ̀gánáìsà kó sọ fún àwọn ọmọ tó bá ti ń ṣe ẹgbẹ́kẹ́gbẹ́ tí a bá ti ń ṣe ọdún Ọ̀ṣun kó má máa wá ta àbùkù díẹ̀ díẹ̀ sí ọdún Ọ̀ṣun ah, by next year bàbá máa wá. I'm a hard one to security of Osun. I'm a need collaboration law on security agencies so that àwọn ọgbẹ́ pé deliberately not fẹ́ infiltrate wa lọ́sùn ká lè bí nǹkan kan tó débẹ̀ yẹn because ara iṣẹ́ wa ni ó dàgbé àwọn pé gbogbo èèyàn ti fẹ́ ṣe Ọ̀ṣun àti relax lórí ọ̀rọ̀ security under normal circumstances gbogbo wa ní Yorùbá ó yẹ ká máa dunnú fọ́nfì ẹ̀ nípa tí máa lọ báwọn òyìnbó ṣe ń ṣe nìyẹn ṣùgbọ́n àwọn míì máa ní ulterior motive kan láti rí crown láti make sure pé bóyá àwọn ará ìta ló ń lò wọ́n ní o àbí wọ́n ń lo ra wọ́n ní o eh, aláti ṣiṣẹ́ lórí ẹ̀ ló bá di ọdún tó bọ̀ alẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ kí ọlọ́mọ tí ó bá jẹ ọmọ tí ò bọ́rọ̀ tó fọmọ ẹ̀rọ tó bá di ọdún tó ń bọ̀ orí gbogbo nǹkan tá a bá ní la máa fi make sure wípé àti local tourism àti international tourism a fún wọn ní maximum protection a fẹ́ rí death nínú ọdún yẹn àwa náà lọ fún international festivals a rí bí àwọn ìlú yẹn ṣe encourage wa láti wá síbẹ̀ yìí ṣe wípé kí ọba àti ìjòyè àdúgbò ìlú máa ṣe wàhálà lórí ọdún ẹni tó bá wo ìgbà tó ti bẹ̀rẹ̀ ọdún ọ̀sẹ̀ yìí preparation ẹ̀ wọ́n ti ń ṣe program ẹ̀ for the past two months ní ọmọ kan tí ò bá lóríkì ó kàn wá wá síbi ẹgbẹ́ torí pé ó ṣe bẹ́tẹ́bẹ́ kan ó lóun fẹ́ ta epo sí aṣọ àlà wọ́n lè lọ sọ́dọ̀ àwọn olóṣèlú ọ̀tẹ̀lẹ̀ yìí yàtọ̀ iṣẹ́ ayé leléyìí ẹni tó bá dẹ̀ fìlú ayé ọmọ àfàyè ọ̀nà so mo fi àsìkò yìí sọ ẹ̀yin nílẹ̀ ẹgbẹ́ bó ṣe ń sọ yìí o kí ọmọ tí ò bá gbọ́rọ̀ ọmọ tó bá ń ṣe gbẹ́gbẹ́gbẹ́ tó sọ dídàkudà tó fi ká òkú ẹ̀ kó wọ́n wá ba àṣà àti ṣe tí à ń gbé ga ní ilẹ̀ Yorùbá jẹ́ sòmòdè kí ẹ̀yin oníwò ìròyìn orí pé dáhùn pé gómìnà wá lọ́dún yìí orí pé kámẹ́rà ń pa kámẹ́rà jẹ ní ìbẹ̀yẹ ní èmi mo fẹ́ bẹ̀rẹ̀ pé kẹ́ report ẹ̀ with passion because kì í ṣe ti gómìnà àbí Òṣogbo àbí àwa lè ṣe ẹ̀ ń ṣiṣẹ́ fún ara yín ìran tó bá ti sọ àṣẹ àti èdè ẹ̀rù tó bá ti sọ ìṣẹ̀dálẹ̀ ẹ̀rù ìran yẹn ti wọnú oko ẹrú nǹkan tó jẹ́ kí àwọn Asia wọ́n unique àwọn ọlọ́wọ́ jù lábàáyé lé ní ẹ bá dárúkọ China ẹ dárúkọ ajé ẹ bá dárúkọ China ẹ dárúkọ technology ẹ bá dárúkọ Japan ẹ dárúkọ ajé ẹ bá dárúkọ Japan ẹ dárúkọ technology ẹ bá dárúkọ South Korea ẹ dárúkọ ajé ẹ bá technology ni àwọn lè mention about fifteen countries ní Asia kí ló fà ní wípé wọ́n fi àṣà àti ìṣẹ̀dálẹ̀ wọn ṣeré wọ́n jẹ́ kí religion polarize wọn but in Africa a ti jẹ́ kí religion polarize wa ibo kì í ṣe kó polarize wa nìkan àti wá di fanatic on religion and uh, that was the basis of uh, being another developed continent so iṣẹ́ wà lọ́wọ́ ní ẹ̀yìn oníwèé ìròyìn gbogbo ọ̀dà bá sọ ń sìn within ten minutes gbogbo àgbáyé máa mọ̀ agbára tọ́lọ́run fún yín nìyẹn ẹ project nǹkan tẹ rí gùn bàbá rí rẹ ẹ project it with passion so that uh, you can be out of bondage unnecessary bondage unnecessary bondage ẹ pé a wà tí ò jẹ́ ká ní ìlọsíwájú nígbà tí bondage yìí dẹ̀ ti wá láti seventies sí eighties ìfàsẹ́yìn lánàá ó bẹ̀rẹ̀ sí ni mo ń ṣe ẹgbẹ́ gbàdá máa bẹ̀rẹ̀ orin christian òun là àti muslim ó gbọ́dọ̀ máa ń ṣe cultural festival torí pé wọ́n lè mọ̀ pé we are liberal kì í ṣe pé à ń ṣe fanatic lórí traditional religion bẹ́ẹ̀ náà ni àdéhùn fanatic lórí promotion of culture tí èèyàn bá ti wà liberal any country tó bá ti turn to religious state can never be developed even the Arab country but ti whole to country country wọn non religion like United Arab Emirates like. Uh, ìlú ìtọ́jú ẹ̀gbá wọn kọ̀ọ̀kan ẹ̀gbá wọn kọ̀ọ̀kan bẹ̀ kátàrà kátàrà ẹ bá wo àwọn bàhá gbogbo àwọn ìlú wọ̀nyẹn wọ́n ti kó Saudi Arabia ti ná almost two hundred and fifty billion dollars láti fi open tourism space wọn CNN láti ń gbogbo fact wọ̀nyí àwọn tó ní religion yẹn wọ́n ti wò pé láti gba àlejò láti kó ayéwọ̀lú wọ́n lè láti wà liberal about religion but ní Nàìjíríà bí ẹjọ́ yẹn ní nǹkan ṣe wà nígbà ètí wa máa ń lè ní torí grant nǹkan tó ṣẹlẹ̀ nílọrin ìṣìkan tó bójú mu nǹkan tó ń ba ẹ̀jẹ̀ bá ilẹ̀ Yorùbá ní tẹ́lọ̀ torí religion ó máa sọ pé ìlú Ìlọrin ìlú Islam ni tó wá jẹ́ Mẹ́kà ní àbí Jẹ́dà àbí Saudi Arabia ìlú tó dálẹ̀ tí ò ti ju sixteenth century ẹ̀ mọ̀gbà tó ti dé Islam lẹ̀ ìgbà wo ní Islam wọn wọnú ìlú Ìlọrin tó bẹ̀ sí wọn kọ pé ìlú Ìlọrin Islam. ó lè dá pípẹ́ tó sọ̀rọ̀ yẹn everywhere scholar ni o professor in University of Ìlọrin. àpò ṣe kàwé tó ṣòwò lọ sí archive University of Ìlọrin ni àbí archive archive kò ṣe research nípa bí Ìlọrin ṣe wà pé Ìlọrin ládìrín ló tọ ìlú Ìlọrin lóko ládìrín ló bí pasí pasí ló bí alágbin alágbin ló bí àfọ̀njá àfọ̀njá ló rẹ̀ ìkan pa ní eighteen twenty four nílùú Ìlọrin tó fi di pé ẹ̀yà tó ń ṣe ẹ̀yà wa wọ́n fi gàba tó da gàba lọ́wọ́ lórí ní ìlú Ìlọrin. àmì ìlú Ìlọrin Christian wà mẹ́ Muslim wà mẹ́ wọ́n ìjẹ̀jẹ̀ mọ́ wá ní kí traditional believer ó máa practice religion moderately ẹ jẹ́ kí olúkálukú practice religion moderately kí olúkálukú different channel láti fi communicate sí ọlọ́run ọlọ́run ló ń pè ní abẹ́tí lu bí ajere òun ló dá oríṣiríṣi èdè òun ló dá oríṣiríṣi ẹ̀sìn òun ló dá oríṣiríṣi ẹ̀yà ṣé wọ́n fẹ́ jà fọ́ ọlọ́run ni o lè ní ẹ́ tó bá lọ fẹ́ jà fọ́ ọlọ́run torí tó bá jà fọ́ ọlọ́run tó bá rówó tó bá lọ fi tó bá lọ kó ìdajì ẹ̀fọ́ ọlọ́run ni tó tó bẹ́ẹ̀ tó bá sọ pé òun jàjẹ̀ ẹ̀sìn o lè ní olójúkòkòrò àìníṣẹ́ ni ẹlẹ́dẹ̀ ìlú àwọn èèyàn bẹ́yẹ púpọ̀ nu wọn frosta ni wọ́n wọ́n fi ẹ̀sìn yẹn fraud ni tó báńkì tó fẹ́ gbà ní Saudi Arabia àti Iran àtàwọn kọ́ńtù yẹn òun náà tó ń pariwo ẹ̀sìn kì í ṣe torí pé wọ́n ní ìfẹ́ ẹ̀sìn yẹn dénúdénú ìgbọ́n tó máa jẹ ikùn jẹ kọ́gbọ́ tó wọ́n fẹ́ gbogbo Yorùbá ọ̀rọ̀ amákatakí tí ẹ̀sìn ẹ̀ má jòó ṣẹlẹ̀ kí olúkálukú ó ṣe ẹ̀sìn tiẹ̀ láì dìsọ́ọ̀bù láì dìsọ́ọ̀bù olúkálukú ègún ni fún alẹ́sìn àbáláyé tó bá lọ sí mọ́ọ̀sì tó bá lọ tóbi tó bá fi ń ṣe tó bá fi ń kírun ní mọ́ọ̀sì ègún ni fún ẹni náà tó bá di ẹlẹ́sìn àbáláyé ègún ni fún ẹlẹ́sìn àbáláyé tó lọ sí ṣọ́ọ̀ṣì tó gbé ẹ̀sìn àbáláyé lọ ṣọ́ọ̀ṣì ègún ni alálẹ̀ yóò ó lè lọ́dún sí ẹlẹ́sìn àbáláyé bákan náà wà ní ègún ni fẹ́ni tó bá lọ kó bá lọ ti sọ́ọ̀bà alábàláyé o torí àwọn olórí ilẹ̀ kí méjì tó dé even Christianity came to Nigeria in the Shitabé family brought Muslim to Nàìjíríà around sixteen century. Àwọn tó lè wá ń pariwo yìí lọ eighteen oh four ni wọ́n wọ Sokoto from eighteen oh four wọ́n lọ́dẹ̀ lọ́rin ní eighteen eighteen wọ́n tẹ̀ pa bàbá wa ní eighteen twenty four. Ẹni pa bàbá wa ẹ̀ bá àbínú ẹni jọba àbínú tẹ̀síwájú kí àwọn ọmọ orílẹ̀ wọ́n má ṣe sàbálá yìí wọn bí ọba yóò bá bínú ọmọ ọ̀hún á bínú tó mọ bẹ ẹ̀yin oríwèé ròyìn iṣẹ́ wà ló gbọ́wọ́ yín láti ṣe lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. ìmọ̀gbà lásìkò púpọ̀ torí ọ̀sùn fún wa lọ́wọ́ díẹ̀ lé lọ́gbìn ó kún wa lé lẹ́sẹ̀ bàbá ti ń kọrin sẹ́lẹ̀ wọ àbò àgbàrá ẹ̀ ti rí pé agbẹ́bọ̀rọ̀ òjò àti bẹ̀rẹ̀. ibo dọ̀ra fún díẹ̀ díẹ̀ bí ó fún wa sínú àyín pé ẹ máa palẹ̀ máa rí ẹ máa lọ sẹ́kọ̀ọ́ o nítorí àmúlẹ̀ o tó ẹ ká lo òun bá sí ìlú láti fi bọ́ra sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀yin oníwèé ìròyìn ẹ jẹ́ ń ká àtàkọ́ mi ní ní èdè gẹ̀ẹ́sì